ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أي الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الأدي أدي محمد صلى الله عليه وآله آله وصحبه وسلم وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته nínú àánú ọba adẹ́dà àti ọlá rẹ̀ mélòó ni Ramadan dá lẹ́ni mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́rin dín ẹ̀ ẹ̀ àbí wọ́n ní mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sixteen mẹ́rin farq ẹ̀. Eh tó ń túmọ̀ sí wípé à ń ti ń da firi abala kejì lọ súkẹ́súkẹ́ ní Ramadan la fẹ́ kó síba yìí nísìn torí wípé ìhìtìmáàmù ìmá ṣègbìyànjú ìmá mú ní ọ̀kúnkúndùn òru ìmá múra fún òru mẹ́wàá gbẹ̀yìn inú Ramadan tó jẹ́ wípé òun gangan ni ògóńgó iṣẹ́ inú Ramadan àti fẹ́ bọ́ síbẹ̀ báyìí tó dẹ̀ jẹ́ wípé téèyàn ò bá di dáadáa láti pilẹ̀ ó lè má rí mú à ń bẹ ọba adẹ́dà èyí tá a bá ti ṣe tá a kù sí nínú ètò ti kọjá lọ kó forí wá èyí tó wá ṣẹ́kù yìí kó jẹ́ arimúlò ní múmúlò tó jẹ́ wípé oríire Ramadan òfin ní fòwárò torí wípé Allah subhanahu wa ta'ala ó ní ali unabbiukum bil akhsarina amala alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum yahsabuna annahum yusinuna sun'a ṣé kí n fún yín ní ròó àwọn tí wọ́n pàdánù jù nínú iṣẹ́ wọn ó ní àwọn tó jẹ́ wípé ìgbìyànjú wọn gbogbo akitiyan wọn kò fọni láyé ṣùgbọ́n wọ́n rò pé àwọn bá níbi tó lérè wọn ò ní bá níbi tó lérè kọ́ba dẹ́dà má ṣe tiwa bẹ́ẹ̀ náà Allah subhanahu wa ta'ala ó tún pe àkíyèsí wa sí nǹkan kan pẹ̀lú àyà ni ó ní alladhina yutuna ma ataw wa qulubuhum wajilatun annahum ila rabbihim raji'un àwọn tí wọ́n ti ṣe ìgbìyànjú tí wọ́n ṣe wọ́n fọ̀sán gbáwẹ̀ wọ́n fòrò ṣàìsùn. wọ́n ka Quran rẹpẹtẹ wọ́n ṣe sadakat iṣẹ́ eré kan ò ṣẹ́kù láì ṣe yí pé kì í ṣe pé wọ́n kópa nìkan nínú rẹ̀ wọ́n gbìyànjú tó lárinrin nínú rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo akitiyan yìí kolóbùhùn wọ̀jìlá ọkàn wọn ń wárìrì ẹ̀rù ń bà wọ́n kíni tí ń bà wọ́n lẹ́rù annahum ila rabbihim raji'un pé àwọn ọ̀dọ́ ọba adẹ́dà là ń lọ ọ̀dọ́ rẹ̀ ní marking scheme wà kò sí lọ́wọ́ ẹ̀dá àmọ́bi tá a ti ṣe tọ́jẹ́ wípé kò ní jẹ́ gbígbà torí pé kí ló sọ ó ní àmìlẹ̀tún nasiba. ìgbìyànjú tó ga wọ́n ti ṣe tó mú ara rẹ̀ wọ́n kí ni ọ̀rọ̀ wọn padà wá já sí tasla naran hamiya síbẹ̀síbẹ̀ iná lọ̀rọ̀ wọn já sí iná ìdílé àwọn ilé ìlú òròjọ́ òjíṣẹ́ lásán aslam dẹ̀ ti kì wá ń lọ ìlọ́wọ́ ló kì wá ó ní rúbà sọ ìm laysa lahu min siyamihi illa ju' àìmọye gbàwẹ̀gbàwẹ̀ tó jẹ́ pé kò ní ní ìpín kankan nínú àwẹ̀ rẹ̀ àfi kíni ọkàn fèdí panu lásán wa rubba qa'im àìmọye jẹ́ntì ń dìde lóru tó jẹ́ yí pé kò ní ní ìpín kankan nínú gbogbo dídìde lóru rẹ̀ o àyàfi kíni illa sahar ọkàn ṣàìsùn lásán ni subhanallah torí pé kí ni n tá a fẹ́ kí àwọn nǹkan yìí ó ṣe lára kí ni tazkiyatu nafs kó fọ inú wa kípa kí tàkìkì tawhid kó fi ṣẹlẹ̀ kó fọ inú wa kó fi jẹ́ pé ìmú ọba adẹ́dá nìkan ní ọ̀kan ṣoṣo ní ọba tí a juwọ́ jùsẹ̀ fún ìmú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nìkan ní ẹni tá a fi gbèsè ayé wa ṣe ìsísẹ̀ntẹ̀lé pẹ̀lú rẹ̀ kò sí fún wọn torí wípé kí ni atharul hayata dunya gbogbo bí wọ́n ṣe ń sá kalẹ̀ lóòótọ́ kò dénú torí ilé ayé ó múmú nígbà àyà wọn ju tọba adẹ́dà lọ kí ló fà á ọba adẹ́dà option ni fún wọn kì í ṣe priority ọba adẹ́dà ò dẹ̀ lè jẹ́ option priority lọ́ba adẹ́dà tiẹ̀ ló fi pilẹ̀ tiẹ̀ ni ó wà láàrin tiẹ̀ ló gbọ́dọ̀ gbẹ̀yìn kìí ṣe pé ńgbà tó ọ̀bá rọ́nà lọ́mọ lọ́mọ sá lọ sọ́dọ̀ rẹ̀ láà. ewu ni ló fi jẹ́ wípé gbàwẹ̀ gbàwẹ̀ ẹ̀ǹtí ń dìde lóru pàápàá tó jẹ́ tọ́lìbìlì ẹlẹ́mù kí ni àpẹẹrẹ tá a rí lára rẹ̀ tẹ̀wádùn ìwà rẹ̀ lẹ̀ àìjọra ẹni lójú ìkónuro ìkóraró ìkójúró ìkétúró kì í ṣe ojúbùn kì í ṣe ìjọra ẹni lójú ìgbéraga ru'yatul fardi ala ghayr kọ́ máa rò yí pé òun ju àwọn kan lọ torí wípé ọkàn máa àwọn nǹkan tẹ́sítẹ́sí tọ́jẹ́ wípé ó yẹ kó fáwọn nǹkan yẹn níwọ̀ wọn kí níwọ̀ wọn tó fún wọn ìmúlò ní mímúlò tí ó fi ṣe sábà bí àti pé àwọn èèyàn míì wọlé ṣùgbọ́n kàràn tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ òun wo olúkálukú ní níwò wípé. kọ̀lẹ́kọ̀ fàgbàlagbà àwọn ọmọdé tiẹ̀ wẹ̀ ó ń wò wọ́n ni níwò yí pé òun ti jù wọ́n lọ àgbàlagbà gan ò ríbi dúró sí níwájú rẹ̀ ìjọ ó ń bíjọra ẹni lójú torí pé kí ni ìgbéraga gbogbo eléyìí kí máa fi ń ṣe kí máa ń kí máa ń fà ọmọ àbàṣẹ jẹ ni ìmọ̀ ara èèyàn lẹ̀ níwájú ọba adẹ́dàá ìmọ̀ ń ṣe kí ni ìmọ̀ ń dojú tìyàn níwájú ọba adẹ́dà kọ́ba adẹ́dà má dojú tì wá ló fi jẹ́ wípé ètò ṣẹ́kù ìgbìyànjú tá a máa ṣe òní wípé bó o lá ṣe lo ètò ṣẹ́kù yìí tí n tó ti lọ sẹ́yìn tí ó fi ní àtúnṣe torí wípé ìmáa ṣe ìgbìyànjú bí ọba adẹ́dà ó ṣe gbaṣẹ́ èèyàn ọpọn dandan ó lágbára ju iṣẹ́ tá à ń ṣe gan-an lọ ah! bó lọ́ba adẹ́dà ó ṣe gbà àbáwọn tí wọ́n mú wá tí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe tẹ̀ ń tún páyà marking scheme ò sí lọ́wọ́ àwọn ẹni tí ọ̀wá ṣe pàápàá nǹkan bọ́ọ̀ ni tí ẹ ó sì já sí òfin jẹ́ wípé àwọn sálàfù gbogbo gbìyànjú wọn ṣe máa ń lọ́nu Ramadan wọ́n sì máa ń bára wọn níwọ̀ àrí nínú wọn tó jẹ́ pé jọ́ méjì méjì ẹ parí Quran torí pé kí ni píparí Quran ní àìmọye ìgbà nínú Ramadan òun lọ́lọ́lá jù bá a ṣe sọ the other time kí ló fà tafsiru rẹ̀ oríṣiríṣi a ṣe nígbà míì tí ò sí Ramadan àdèmọ̀bọ́yé léyìí ní òpin Ramadan wa a gbọ́dọ̀ lo àsìkò yùn tá a ní láti ṣe kíni láti máa kà lákàtúnkà kó fi ṣe kíni kó fi ṣe sábà bí oríire wa ká bá níbi tó lérè torí kí n lọ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ó ní alayka bi tilawatil Qur'an ọdọwọ rẹ o ọ ń sọ fún sábẹ ni tí sábẹ yẹn ni kó gbà ọ nímọ̀ràn ó ní ọdọwọ rẹ máa ka kuraani rẹpẹtẹ torí pé kíni àṣepamọ́ fún ọ ní láyé àti lókè lọ ní sámà ò ní rí nǹkan kan nínú oríire àti láàdá tó tó kọ́ mọ́ jìnnà sí ọ̀rọ̀ bá dẹ́dà pàápàá jùlọ nínú oṣù yìí àti sọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní harafi kan láàdá mẹ́wàá tọba fi ka jùsù márùn àwọn afáàní nínú oṣù táwa nù rẹ yìí o tọ́ ọ bá kà tó jùsù mẹ́fà lóòjọ́ mọ̀ pé ìrìn ń bẹ lẹ́sẹ̀ alájọ rẹ̀ ọ gbọ́dọ̀ sùn kìsì dáadáa kó fi jẹ́ pé kíni alálàkàlù àṣùbà ọ̀kàjùsù kan tàbí méjì ọmọ jùzù kan asiri náà bẹ maghrib lóru jùzù kan yóò fi máa jẹ́ pé tọ́sẹ̀ kan fi parí kí náà ṣẹlẹ̀ ó tètè orí kúkúrá ń parí ọkàn rẹ̀ ó máa balẹ̀ ó dẹ̀ ní nǹkan kan tọ́m bá ń ti ṣe bẹ́ẹ̀ ìtẹ̀síwájú ó máa bá ọ tí ó fi jẹ́ pé kí ni yóò wá sún fún ọ di kí ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta ọ pàtàkì torí wípé opportunity ni láti ṣe gbogbo ẹ̀ kó o fi bá ń bi ó lérè bẹ́ẹ̀ náà ni sadakat tó máa lọ wàlẹ́ ó kàn bí ó tó nǹkan kọ́mọ́sá ti jẹ́ pé pàápàá ò sí kí ló yí ṣe náà sọlá sọlá sọ wọn ni wọn lọ bí ṣọ́ọ̀kì tamar ìbáṣe yìí pé ọmọ ìyá rẹ fẹ́ sínú ìwọ ní dàbínú mẹ́ta ó pín ọkọ̀ kan yòókù fún wa ẹ̀yin ẹ bá ń gbalẹ̀ ẹ bá ń fi sínú ara rẹ ni látàkìrọ̀nà mi nàní máa arúfin ṣe àn má fojú disẹ́ẹ̀rì torí dàbínú kan ṣoṣo jíjẹ tó jẹ ìdùnnú tó bá ọ ò lè kal ọ ò lè mẹ́jọ rẹ̀ ọ ò mọ̀ ń díwọ̀n rẹ̀ ọba adẹ́dà lọ́mọ tàbí omi ní gba omi tàbí ṣe kóńkó rẹ̀ sí ló fi ránṣẹ́ sí alábàágbé rẹ̀ pé ẹ má bínú bó ṣe wá lọ́dún yìí ni ẹ dákun ẹ bá gbà ìdùnnú tó bá wọn ah subhanallah ìṣẹ́lá sàṣọlá ń pè ní ìpayà ọlọ́run ọba ó ní ìkó ìdùnnú bá ọmọ làkejì pẹ̀lú bá ń ṣe ń ṣe yìí a máa tọrọ lọ́bọ̀dọ̀ ọba adẹ́dà foríjìn wá bí tá a bá kù sí foríjìn wá ìmá mọ̀ wípé a kù síbi tó pọ̀ ń lọ́ba adẹ́dà fi fún wa ní chance chance o. Oh chances zakatul fitr gbẹ́ngbà tí ramadan bá ń lọ bó ṣe jẹ́ pé gbà bá kírun tán asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum kí ni tá a kọ́kọ́ ṣe astaghfirullah wọ́lá wọn bá bá a ti lè máa ṣe mọ́ni bá a gbà bẹ́ẹ̀ sẹ́ńtọ́jọ́ra rẹ̀ lójú yóò yóò ṣèyàn torí ò ní garanti pé gbígbà lọ jẹ́ ọmọ ibi tó tọkàn rẹ ti lọ síbòmíì ọmọ ibi tó ti ṣì tọ́tẹ̀ jẹ́ pé kò yẹ kó gbé bẹ́ẹ̀ ọlọ́run sàgbà fún wa foríjì wa Allah subhanahu wa ta'ala ó gbé zakatul fitr fún wa láti ṣe kínni látún ti fi ṣe kínni àfọ̀mọ́sí bí àwọn tá a bá kù sí ní kínni nínú Ramadan ló fi jẹ́ wípé ká tó jáde lọ kírun òun láṣẹ ah àwọn tó jẹ́ wípé wọ́n ń wò pé bó o lọ́dún yìí ó ṣe rí kí wọ́n má bàa ká góńgó sọdún káwọn náà gbà ká dùn wọn nínú ká tó jáde. àti síwájú wípé foodstuffs ó ní kí mọ owó mu foodstuff a lè fowó kún fún wọn láti fi ṣe kí ni káwọn náà fi rí turn around tọ́wọ́ òkè ni. Okay oúnjẹ tó ti rẹ́dì lọ́dájú ọ̀gọ̀rọ̀ àwọn afáàmì sọ pé à ń kan bíi gàrí bìkọ́ torí gbogbo wáyé léwu kó ṣe kíní tó gàrí <laughs> ló ṣe ń wọ́n sómi láti tèyẹjú kíákíá jù òun náà àti rèsì nísìnyí wọ́n ti ń fagagbága toró ti di exported commodity nísìnyí wọ́n ti export òun náà gbogbo àwọn ọdún kan báyìí opportunity ni fún mùsùlùmí láti lò ó kọ̀sẹ́ntọ́mà bọ́yá òpin Ramadan tí ó gbà láyé ni gbogbo sẹ́tí mùsùlùmí bá dẹ̀ ń ṣe kọ́ máa wò ó pé ó yóò pin rẹ̀ ní. kí ni ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ láti ìròrí yìí ni wípé ká ṣe dáadáa ká ṣe níṣe tó jẹ́ pé tọ́ba tiẹ̀ jẹ́ pópin gan-an ni ọba adẹ́dàá ó wò mọ́ wa lára láti ṣe kí láti fojú fo èyí tá a bá kù sí lẹ́yìn láti fo bá a fojú fo eléyìí pàtàkì a gbọ́dọ̀ mú lò ló fi jẹ́ wípé tí mẹ́wàá gbẹ̀yìn bá ti ń bọ̀ báyìí kó ń jẹ jíjẹ wa kó máa dínkù tí òfin ní jẹ́ pé kára ó wúwo jù láti ṣèbáàdà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà máa ń ṣe bẹ́ẹ̀ torí tá a bá ti bọ́ sí mẹ́wàá gbẹ̀yìn àwọn sàbẹ̀ ní táwọn bá ti kíṣe àìtàn tójíṣẹ́ náà sàlám bá ti bẹ̀rẹ̀ tarawih yìí máa fàágùn débi wípé àwọn máa fẹ́ rán létí pé sàní jẹ sàárì ni bí ṣe máa fàágùn torí rẹ̀ la fi lò wípé tí mẹ́wàá gbẹ̀yìn bá ti ń ṣẹlẹ̀ kádìlé ìṣá wa súnmọ́ àjì torí kí ló jíṣẹ́ náà sọ oníbẹ̀ bá ṣe pé kí n má fara ni àwọn ọmọ lẹ́yìn mi ìbá dìlé ẹ̀ṣá títí di àjì yẹn ìdajì òru kò fi jẹ́ pé ntẹ́yìn ṣe gbẹ̀yìn nù àwa máa ń opportunity rẹ̀ náà láti fagún wọ suhur kò fi jẹ́ opportunity yẹn kò ní fò wá rò bó ṣe lè wù kó rí òru tá à lé yìí. Asaala ba kpadiiiiri ninu rre kɔba de da kɔma saa dika si Ala Ala ba kpadiiiiri. Kɔma je kɔma fiwuli yi rree nu rre kɔma fi dunu wa ɔ pataki. Lasiki o ihe na. A ntoba lagbara ma fekwusi. Kɔlɔ ɔm raa. Tagbara bawa kí n' lọ raa tori pe ki no ji shana sala ala sala nsɛm. O ni. ọmọrọ yìí máa yìí máa fẹ́ ẹ̀ṣẹ̀ dànù yìí máa pa ẹ̀ṣẹ̀ rẹ bí ntàlágbẹ̀dẹ fi ń fẹ́ náà bó ṣe jẹ́ pé yìí máa fẹ́ ìdọ̀tí inú rẹ̀ dànù bẹ́ẹ̀ ni umra ṣe máa ń fẹ́ òṣì àtẹ̀ṣẹ̀ dànù fún yàn òfin sọ yìí pé ẹ fi umra wá ọ̀rọ̀ kó látọ̀dọ̀ ọba adẹ́dà torí tẹ́sẹ̀ bá ti di gbígbọ́n dànù kí ló kù ọba adẹ́dà ó ṣílẹ̀kùn kẹrẹ kọba adẹ́dà kọ́mọ́sà fún wa sọ láti ń bẹ fún Ramadan oní umrah nù Ramadan èdè hajj pẹ̀lú èmi òjíṣẹ́ náà sallallahu torí Ramadan ò rọrùn ẹ kò rọrùn pàápàá ẹ kọba adẹ́dà mọ́sà fi kọ́mọ́sá fi ṣe ìrọ̀rùn fún àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n fẹ́ fi jọlá rẹ̀ àwa tí àti lágbára rẹ̀ náà kọ́ba adẹ́dàmọ́ fìlàdà rẹ̀ dùn wá bó tiẹ̀ jẹ́ pé àdìdé ń lé nínú recommendation tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ni wípé ẹni tó parí àṣùbàtàn tó ń wá ń ṣàkàrẹ̀ ọ̀nkà Qur'an parí àṣùbàtàn lẹ́yìn imam nínú masjid wọ́n ka Quran wọ́n ṣe istighfar wọ́n ṣe tasbihat tamidat talilat takbirat wọ́n ṣe gbogbo eléyìí tó òun fi yọ òun wá yọ ó dìde ó múra ká méjì wá òjíṣẹ́ nasara islam ó ní ládàá hajj àti umra tó pé tó pé tó pé òjíṣẹ́ nasara islam sọ so ló fi jẹ́ pé gbogbo àwọn opportunity náà ká má ṣe kíni ká má jẹ́ kó bọ́mọ wa lọ́wọ́ ká wá kún fàdùà nínú sùjúdù wa wọ́n bá dẹ́dà ràn wá ṣe ètò kù ní òru yìí fún wa ní ìdìde rẹ̀ ṣe imanan wa itisaban ju ètò ti kọjá lọ ọ̀sán rẹ̀ náà fún wa gbà imanan wa itisaban ju ètò ti kọjá lọ gbogbo ń tọ́ wá ṣe ní àlìkáwà ní fún àwọn ẹni rẹ nínú rẹ̀ má fi dùn wá má ṣe yìí lópin fún wa jẹ́ àtàn rẹ má jẹ́ àtòrí ibú gbẹ̀yìn jẹ́ àlẹ́ túbá kò nù ẹsẹ̀ fọ́kàn wá rìn rẹ̀ nínú ẹ̀sìn àbẹ̀ ọ́ àtọ̀rọ̀ lọ́dọ̀ rẹ tó fi ṣe á ní mùsùlùmí oríire tó tò sí. Si àwa ń tọrọ lọ́dọ̀ rẹ èrè ń jẹ́ jẹ́ mùsùlùmí ìrí ojú rẹ rẹ ní gbangba ajọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama èèyàn ò dẹ̀ lè rí ojú rẹ rẹ àyàfi kí ni tọba kọ́kọ́ wà lè jẹ́ nànà tá à ń fẹ́ gangan ni a fẹ́ rọ́bà tá à ń sìn subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tí ò rálì jẹ́ wọ̀ kò lè rí ziyada ni lilladhina hasanu lihusna wa ziyada àwọn tí wọ́n ṣe dáadáa láyé. wọ́n rí dáadáa dáadáa wo ni wọ́n rí wọ́n rà jẹ́nà wọ̀ wọ́n wọ́n wà àlékún rehun kí àlékún yẹn wọ́n rí ọba dẹ́dà kẹtẹgbẹ báyìí wujuhun yawma idhin nadira ila rabbiha nazira ojú wọn máa tàmálẹ̀ ńjọ́ náà látara wọ́n rí ọba dẹ́dà ọba tọ́mọ́kù nínú gbogbo àbùkù. tọ́jẹ́ pé rírì rẹ̀ ń yóò kó gbogbo àbùkù tiwọn náà kú ò wọ́n máa ojú wọn máa tàn mọ́lẹ̀ kọ́nà ọba rẹ̀ dà mọ́sá ṣẹ́wá lọ́kàn nù wọn. eléyìí pàtàkì nta máa lé ni nta máa ni ní gbogbo ìgbà ló fi jẹ́ pé gbogbo ṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn fi eléyìí sùn mọ́ ń ṣe kínní yìí ni ìrojú rẹ̀ ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù. téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ ìyí máa gúnyàn lábẹ́rẹ́ àti ṣègbìyànjú àti ṣàkìtìyàn sí torí pé kí ni gbogbo nǹkan tí ó bá kọ́ di ariwo ọjà ni ọba téèyàn bá nájà lèyàn ọmọ wò látara bẹ́ẹ̀ kò sí téèyàn ò ní lè fi ṣègbìyànjú kò dẹ̀ sí ìnira tí ó jọyàn lójú eléyìí pàtàkì ní gbogbo gbà gbogbo bá máa ṣe ń ṣe pẹ̀lú àwọn èèyàn ntí kọ́ máa jẹ́ àdì ọkàn wa ni látara bẹ́ẹ̀ iṣẹ́ lè jọ ta yé ṣùgbọ́n torí àníyàn tá à ń fi ń ṣe àtọ̀nà tá à ń gbé gbà kíni iṣẹ́ kíní ọ̀jẹ̀ iṣẹ́ tọ̀run pẹ̀lú kíni pẹ̀lú ládá rọ̀gọ̀rọ̀. nǹkan bọ́lẹ̀ lọ́wọ́ ọmọ ya ọ̀sáré bá a mú un kì í ṣe torí nǹkan kan torí tọ́ ọ fẹ́ fi wójú rẹ ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ kíámù àdìọ́kàn tiẹ̀ nìyẹn ọ fẹ́ ràn lọ́wọ́ torí pé kí kí ló yíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlọ́sọ ó ní ọba adẹ́dà ò ní síwọ́ ọkọ́ máa mú àrànṣe bá ẹrú lópin ìgbà tí ẹrú bá ń ti ń ṣe àrànṣe ọmọlàkejì rẹ̀ tẹ́rú bá ti mú ìnira kan kúrò fún ọmọlàkejì rẹ̀ ìnira àti ti gbangba ọjọ́ gbẹ̀ndé alikiyama ọba adẹ́dà ó mú kú fóun náà subhanallah babal ma'aruf wasa ọ̀nà téèyàn ó gbà sóríire téèyàn ó gbà kóre níwájú ọba adẹ́dà ó pọ̀ gan tọba adẹ́dà láàlẹ̀ látara òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam opportunity ni fún wa ká ṣe gbìyànjú tó pọ̀ pẹ̀lú. àníyàn oríire yìí ká lè bá a bá níbi tó lérè kọ́ba adẹ́dà á má dàlú àláyà á má ṣàdúà wà á má ṣọ̀pọ̀lọpọ̀ istigfar wọ́n lọ́wọ́ bá foríjì à èyí ò ní ní jẹ́ kí iṣẹ́ ọjọ́ yẹn lójú má ṣọ̀pọ̀lọpọ̀ istigfar á má pé kí ní ò rọrùn kò rọrùn àfi tọ́ba adẹ́dà bá fi rọ̀ yẹn lọ́rùn á wà á má bẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn èsì ń tọ́ rọrùn la shak torí pé ẹ̀mí kì í dúró lójú kan àwọn nǹkan kéékèèké lórí ẹ̀ lè tètè gbé lọ lójúṣe náà sáà fi máa kún fún àdúrà ni. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك ويا مصرف القلوب صرف قلبي إلى طاعتك وبا tó máa mi tó sí ọkàn ní ẹ̀mí ní tí máa mi kì í dúró lójú kan bí ó lọ sókè yọ wà lẹ́nu wọ́n bá da mọ́sá jẹ́ mí mi jẹ́ kó rinlẹ̀ lórí ọ̀nà lójú lójú ẹ̀sìn rẹ̀ bá ń darí rẹ̀ sí tiẹ̀ má darí rẹ̀ sí omi torí bí tọ́ bá wù ní darí rẹ̀ sí kọ́ bá mọ́sá darí tiwa sí dáadáa kó fi rọ̀ wá lọ́rùn ní tọ́ba dẹ́dà bá fẹ́ràn ẹ̀rú yóò ṣiṣẹ́ rí ní rọrùn fún un láti máa ṣe bẹ́ẹ̀ ń ni yóò tiẹ̀ yóò rọrùn ju ẹ̀ ń jẹ̀kọ́ gan lọ kò ní rí sí nǹkan kan kì í wá sí pé kò ní rí sí nǹkan kan nìkan kò ní í jọra rẹ̀ lójú pẹ̀lú rẹ̀ torí pé kí ni ọmọ pé kì í mi máa ṣe òun ọba adẹ́dà lọ́nlọ́n látara bẹ́ẹ̀ ìdúpẹ́ yìí ọba adẹ́dà ó tọ̀ wá máa fi rọ̀ ọlọ́run sí débi pé àmọ́ òun náà máa wò ó pé ah, eléyìí ṣe mí máa ṣe òun ọ ìkẹlẹlẹ kọba adẹ́dà kọ́mọ̀sí ọ̀kẹrẹ lórí wa eléyìí pàtàkì ní gbogbo ìgbà ntí ká máa lé ní. tọ́ba wa ẹ̀yin ìsírí padà lọ sọ́dọ̀ ọba adẹ́dà pẹ̀lú tẹ̀lé òfin rẹ̀ kó máa jẹ́ gbogbo ìgbà gbogbo ìgbà. ká mọ̀ pa kùsìbì tó pọ̀ eléyìí ò ní bíjọra ẹni lójú tí ó fi wá bí di pé ń bí gbéraga eléyìí pàtàkì fún wa látara bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ látara Ramadan ẹ̀kọ́ wo tọkọ ìpáyà ọlọ́run ọba tọ́jà yìí pé kí ni ó ń lo oògùn gbogbo nǹkan ó ní man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la ẹ̀ ń tọ́ bá páyà ọlọ́run ọba ọba adẹ́dà ó kó yọ kúrò nínú gbogbo òkè sọ̀rọ̀ yóò wá rọ̀ lọ́rọ̀ níbi tí ò tiẹ̀ lérò fífo afárá sirati kí lọ́ba adẹ́dà ṣe lálẹ́kọ̀ọ́ ó ní wọn nù nẹ́jì lẹ́bi iná dákàwọ́ àwọn tí wọ́n bọ̀ nínú òkè afárá sirati tí wọn ní tí ò ní jẹ́ wúńlá fún wọn àwọn tí wọ́n páyà ọlọ́run ọba ni. wọ́n ní wa in tasbiru wa tattaqu la yadurruhum kayduhum shay'an la yadurrukum kayduhum shay'an tẹ́ ẹ bá mú sùúrù tẹ́ ẹ dẹ̀ ní ìpáyà lọ́wọ́ bá tẹ́ ẹ ṣe taqwa ète àwọn ọ̀tá kò ní rí yín gbé ṣe ntọ́ba adẹ́dà sọ̀rọ̀. ọ̀nì taqullah yu'allimukumullah ẹ̀ páyà ọba adẹ́dà tẹ́ ẹ bá páyà rẹ̀ ọlọ́run fún yín ní mà òní yaj'al lakum furqana yóò fún yín ló pìyà kó o nínú nǹkan tó bá dojúrú ẹ mọ òdodo sódodo ẹ mọ ọ̀rọ̀ sírọ látara pé kíni látara takwa lòfin jẹ́ wípé ògóńgó tí wọ́n fẹ́ ká ní tá à ń fi ṣe ìgbìyànjú yìí òní takwa kíni takwa yìí ká mọ̀ kó bá a dẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lórí àràṣì rẹ̀ ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ ọdẹ rí ń tàn ṣe látara bẹ́ẹ̀ gbogbo òṣèṣì wa à ń páyà wípé ká má tayọ àlá rẹ̀ bẹ́ẹ̀ ni rori wa bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sí wa eyín à ń jẹ́ kẹ́rì ọkàn jẹ́ wa lórí rẹ̀ ń gbogbo wa látara báyìí iṣẹ́ bíntín la máa ṣe a máa rere pípọ̀ kọba adẹ́dàá mọ́sàsì tiwa bẹ́ẹ̀ kí ọba adẹ́dàá ètò sẹ́kù yìí kó bá fi àlùbáríkà sí ju ètò ti kọjá lọ kó wa má ṣe ní òpin Ramadan wa ah, kó jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé torí oríire ńlá ni ah, torí wípé a máa ń fi halkọ kan tó bá kù láàrin ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn a máa ń filẹ̀ torí káwọn èèyàn fi rí opportunity ṣe ibadat dada, tí a bá lọ fún tarawih tòdọ́gọ́rọ̀ àṣedí fajiri ni yóò fẹ́ mú ara fẹ́ máa béèrè kí wọ́n lè fi ráàyè sinmi ló fi pé halkọ́ mi ṣe yóò jẹ́ ní ẹ̀yìn Ramadan kọ́ba adéda mọ́sá ju kọ́mọ́sá ju àsìkò náà lọ láti fi prepare gbogbo àwọn ọmọ ya wa tí wọ́n ń ṣègbìyànjú yìí pé. Ah, àwọn qiyam àtàwọn ìgbìyànjú nínú masjidi kọ́ba adẹ́dà kọ́mọ́sà bá gbà ṣe fún wọn. na eléyìí pàtàkì láfi ní ká fi eléyìí ká fi ṣe halqa muhasaba fún wa tá a fi gbé iṣẹ́ wa wò ètò àti ṣe sẹ́yìn nínú Ramadan náà ń ah, bolo kù sí àwọn ìgbìyànjú wo ló yẹ ká ṣe láti fi jẹ́ pé kó dán mọ́ra kó gbé fúkẹ́ lọ sókè ṣùgbọ́n ìdíyàn bá ti ń bẹ̀rẹ̀ tó fi ń wọ àárín tó tún fi ń sẹ́rí lọ ibi tíyàn bá kù sí ó yẹ kíyàn mà ibi tó yẹ kíyàn tún ṣègbìyànjú lé lórí kó fi níkìmí nú sí ó yẹ kíyàn mà kọba adẹ́dàá mọ́sáàsì ní rọrùn fún wa padà fi wọ́n yí pé àwọn béèrè kọ̀ọ̀kan tá a bá ní lórí Ramadan bí Ramadan wo ṣe ní ìkìmí. Uh, tí ó fi jẹ́ àwọn nǹkan tí ó tí ó ṣe jẹ́ àṣegbọrẹ nínú rẹ̀ àní kí a fi àyè lẹ̀ kọ́ba dẹ́dà subhanahu wa ta'ala kó máa ṣàṣe ọ̀nàmọ́dá wa ní tẹ́wọ́gbà níwájú rẹ̀ ní gbangba ọjọ́ gbendel kiam náà. jazakumullahu khair. àti abajazak. nem àwa tí a níbẹ̀rẹ̀ ká nawọ́. Nam ah, ìbéèrè àkọ́kọ́ sá. Ìbéèrè yìí mo ti béèrè rẹ̀ rí lọ́wọ́ yín sá. Nam. Àmọ́ sá mo wá wò pé bóyá o lè ní àǹfààní fún àwọn ẹlòmíràn tí wọ́n bá gbọ́. Nam. Mo béèrè rí pé ọ̀rọ̀ anábì tẹ́ máa kà fún wa sallallahu alaihi wasallam pé ah, rubba qa'im laysa min qiyamihi illa sahar pé mélòó mélòó èèyàn tí ó dìde ní òru tí ò ní gba nǹkan kan bẹ̀ tayọ pé ó dáhùn mọ́ jù ó pé àlàyé tí mélòó mélòó èèyàn ni ó gbààwẹ̀ tí ò ní gba nǹkan kan bọ̀ ń bẹ̀ àyàfi kó fi bí panú pé àlàyé rẹ̀ ẹ ti ṣe fún wa pẹ̀lú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ẹni tí ó fọ̀rọ̀ burúkú lẹ̀ tí ó fẹ́ fi iṣẹ́ burúkú lẹ̀ tó ti bó ṣe ń gbààwẹ̀ ìdìde lóru èèyàn jẹ́ téèyàn fi ní gbalada rẹ̀. ríyà ṣé a rí mi ṣé a gbọ́ mi ìmáàmù wa ní bó ṣe yẹ kó mu wa torí dídìde lóru bí ìgbèyàn dìde níwájú ọba adẹ́dà èèyàn wá ń fi ń kó fọ́ ọ inú èèyàn mọ́ kí ara ó lè júṣe iṣẹ́ rí bọ́ba adẹ́dà sí fìràn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í ṣe wípé à ń kàn wá nǹkan lọ́dọ̀ rẹ̀ ló fi jẹ́ wípé irinṣẹ́ ńlá òun ni dídìde lóru làwọn sálàfù máa fi ń sọ yìí pé ẹni tó bá lóun wá nǹkan níwájú ọba adẹ́dà lóru dẹ́kẹta gbẹ̀rìn tó dẹ̀ ń sùn òpùrọ́ ni tọ́lá àsìkò téèyàn máa ń ké lọ bá ọba adẹ́dá ni Allah subhanahu wa ta'ala tọ́lá àsìkò tí máa ń sọ kalẹ̀ ní bó ṣe bá ti ọba adẹ́dá mu pé ẹni tí ó bá ní fẹ́ ta ló fẹ́ sẹ́rí padà lọ́ọ́ máa kọjá pé ojú ọ̀nà rẹ̀ ni ó mú gbọ́ kóun ó ránṣẹ́ láti ṣẹ́rí padà báyìí ta ni kó tètè wá ó ń fẹ́ kóun ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ ọba adẹ́dà ọba Allah subhanahu wa ta'ala ó ní tọ́ba òun ó fi rọ̀ lọ́rùn ta ni wọ́n ní bùkátà nínú bùkátà ayé àti tọ̀run tó fẹ́ kí ọba adẹ́dà bóun gbọ́ bùkátà yìí kóun ó ṣe fún un tọ ẹni tó wá ń dìde lóru tó jẹ́ pé kò kò fi wá àtúnṣe fún orí ara rẹ̀ tó jẹ́ kò dẹ̀ mójútó ní bó ṣe yẹ kó mójútó láti fi wojú rẹ̀ ọlọ́run ọba àṣìdànù ní ṣe kọ́lọ́mọ́jà àṣà now um, okay one two three four five, six, seven. Six ni o. Seven. Yeah. Eight, nine. Okay. Ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen. Ọlọ́run yà lè gbà. Ìbéèrè látọ̀dọ̀ àwọn sisters sà. Ọlọ́run àpè yẹn síwájú. Ẹni béèrè wípé ọkọ tí ó ń fi owó tó fi ń ṣe punishment fún ìyàwó rẹ̀ débi ó pé kò fún wọn ní tí yóò tó ná àtàwọn ọmọ pé kí ni ẹ sọ lórí ilé ìsà. ìyá ọlọ́run ọba ló fi ń ṣeré kàfá bilimari ithman ayọ̀dẹ́yẹ man yakut ó ti tó lẹ́sẹ̀ fún èèyàn kó fi àwọn tó yẹ kó gbọ́ bùkátà wọn kó fi wọn ráre kó gbé wọn jùlẹ̀ kó má mójútó wọn ẹ̀ṣẹ̀ ńlá ni ntí máa jẹ́ kí ọ̀rọ̀ tètè wá fún yàn kọ́nà ò sí fún yàn bíi kí ntọ́lọ́wọ́n bá ṣe fún yàn kéèyàn náà fún wọn kò fẹ́ẹ̀ sí tọ́rọ́ bá rẹ̀ dà là yẹ́sọ̀ àdúrà kàmá yẹn mọ́tà yẹn fi kú ntá a bá palẹ́sẹ̀ fún wọn wọ́n ń bí ọ́ léèrè rẹ̀ òjíṣẹ́ náà bóòlù àwọn ò ṣe náà ó ní قل ما أنفقتم من خير فللوالدين والأقربين bẹ̀rẹ̀ sí kalọ̀ àwọn òbí méjèèjì o ẹ má tiẹ̀ fi wọ́n ṣeré kúránì lábẹ́ lẹ́yìn ìgbà náà àwọn tí wọ́n súnmọ́ ta ló tún súnmọ́ jù lẹ́yìn àwọn òbí kò sáwọn tí wọ́n súnmọ́ bí ìyàwó àtọmọ a gbọ́dọ̀ fi wọ́n rárẹ̀ lọ́nà kọ́nà a gbọ́dọ̀ fi wọ́n rárẹ̀ látara ṣíṣe fún wọn ọba adẹ́dà máa ń fi ń ṣe sábàbí pípèsè mi ẹni tí ń bá ń fara ni wọ́n ọba adẹ́dà ó fara ni òun náà lọ́nà tí ò ní mà èèyàn oníwo tí wọ́n ṣe responsibility mi sáà ni ó fún tọ́ba yẹ kó fẹ́ fi pè wọ́n padà lórí pé wọn ò ṣe dáadáa lójú ọ̀nà ọlọ́run ọba èyí ò ṣeé ṣe amú instance yìí wá ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà péyàn láwùzì kò wà responsible mo lè fún ní dìgírì rẹ̀ ṣùgbọ́n ó ní ìṣesí kan tó máa ń yà mí lẹ́nu kò síbi tí máa ti ń ṣeré gbé báyìí tí wọ́n bá ti ń pè mu yóò kó bẹ́ẹ̀ ni yóò lọ kí mu ah, mo ní aláàpá nítorí wọ́n máa ń ṣe ìmọ̀ ń yà ọ́ lẹ́nu ó ní ah, bàbá iṣẹ́ bàbá àdínì ni bàbá àdínì ni bàbá rẹ̀ ó ní bọ́ọ̀ bá ti ó ní wọ́n máa dáná nulẹ̀ àbùrù dáná torí kí ló ṣẹlẹ̀ ní wípé ìyàwó tó fẹ́ kì í ṣe mùsùlùmí káfíra ni minahal kitab nítorí náà ó rí i pé òun ti gbìyànjú lórí rẹ̀ kò ṣe wà ní òkè tí wọ́n bá ṣe òní kó bá wọn mọ o ẹni tó bá ti kásùbà torí báyìí nínú masjid yóò gbowó oúnjẹ ó ní zoro náà bẹ́ẹ̀ gbogbo tó o bá ti mísì irun kan oúnjẹ òun ó ti mísì fún ẹni yẹn ó ní òun dẹ̀ láìkí oúnjẹ gan-an mo ní mọ̀mọ́ bẹ́ẹ̀ ó ní ẹgbẹ́ bàbá àdínní lòun máa ń dúró sí láti kírun sọtọ́ nípa ti sálámà tó ń di kírun tán yóò fóun lówó ó ní látara bẹ́ẹ̀ irun ti wá di ó ti di normal thing fóun tóun ò bá ṣe gan òun ara wọn máa béèrè kọ̀rọ̀ ń lọ́rùn ntọ́fàánù mo ní ah, kọ́lọ́n bá ń san bàbá àdínì lẹ́sàn-án rẹ̀ so irun kan bá ń wà láti fi ìkẹ́ tí ọba adẹ́dà tó fún yà torí mọ̀ntàràkà salatul maktuba muta'ammidan fakadibara ati minhu azima ẹni tí ó bá fi òun lẹ̀ láìkí tọ́mọ ọmọ kí ọba adẹ́dà ní òun ti yọwọ́ lọ́rọ̀ rẹ̀ kọ́lọ́ má yọwọ́ lọ́rọ̀ hmm. so tó bá jẹ́ pé àwọn ni wọn ò ṣe déédéé tọkọ wọn ń fi eléyìí dùn wọn wọn ò ṣe déédéé sọ́ba adẹ́dà ó rí mú ṣùgbọ́n tó bá jẹ́ yí pé ó ń fi ń ṣahun ni sífà ìjẹ́ ahun kò sínú sífọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà ó fara ní òun náà nítorí adọ́rù ni ọba tí fara níyàn téèyàn bá ṣe ń tó níbùkátà sí kórì nira kọ́ba adẹ́dà má fara ní wa. jazakumullahu khairan. orí fífọ́ orí bíbẹ́ kì í ṣe ń lo orí fífọ́ hmm. ẹnì kejì béèrè wípé gbogbo bóun ṣe máa ń gbìyànjú tó fún ọkọ òun pé ọkọ wọn ò tiẹ̀ fi ọjọ́ kan ṣù appreciate òun rí. subhanallah. ẹ so ó ní kí ni òun lè ṣe. kó bá sọ̀rọ̀ ẹ̀yin ò tiẹ̀ máa jazakallahu khairan sọ sẹ́yìn bó tiẹ̀ sọ sọ́ẹ́sọ́ẹ́ tó tiẹ̀ sọ ẹlòmíì ò mọ ni kọ̀lẹ́kọ̀ọ́ rẹ̀ ni. Ah, Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ti sọ̀rọ̀ yẹn la láti ẹnu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní man la yashkuru qalilan la yashkuru kathiran wa man la yashkuru nasa la yashkuru Allah ẹni tá a sori díẹ̀ fún tí ó dúpẹ́ bá a bá ṣe pípọ̀ fún ga kò ní dúpẹ́ toró ti yúzù máa kọ́ máa dúpẹ́ ẹni tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn sóore fún tí ò dúpẹ́ bọ́ba adẹ́dà bá sóore gan fún kò ní dúpẹ́ kí ni Umar sọ radiyallahu anhu ó ní tá a bá mọ oore àti ládá tí ń bẹ nínú ká máa ṣe jazakallahu khair fún gbogbo ohun tí wọ́n bá ṣe fún wa ó ní á ṣe lọ́pọ̀lọpọ̀ torí látara bẹ́ẹ̀ kìí ṣẹni tó ṣe fún ọ lòun nìkan lòun dúpẹ́ fún òun dúpẹ́ fọba adẹ́dà gangan fún ara rẹ̀ àwọn ìyàwó wa lè ní lọ́wọ́ ṣùgbọ́n yìí tí wọ́n mú nínú bùkátà wa ṣe kékeré wàhálà eh, ọ̀kan àwọn ọmọ ìyá wa ní US obìnrin ìyàwó rẹ̀ ó ṣe múru complain báyìí wá wọ́n wá fẹ́ kí ọkùnrin appreciate òun oní ọ̀fọ̀ṣọ oní ọ̀tọ́jú ọmọ oní ọ̀ṣẹ́ńjẹ oní ọ̀ṣẹ́ gbogbo ọwọ́ alọ́ rẹ̀ òun gbogbo onú lé irú kí ni eléyìí ó ní ọ̀rẹ́ òun ni ìgbà yẹn lọ́wọ́ appreciate wípé ah àṣìṣe tọmọbìnrin yìí ṣe nínú ilé kìí ṣe kékeré tá a bá ló wò ṣe sí wọn o ò ní appreciate ọlọ́run lọ́dàrọ́ látara wọn but tá a bá wò ó àwọn díẹ̀ díẹ̀ tí wọ́n ń ṣe wọn téèyàn bá fi appreciate wọn inshallah kiri yóò jẹ́ sábà bí àti fi tún wọn ṣe sí dáadáa ẹ̀ kó confront ẹ̀ àfa ẹ tí ẹ tí ẹ má jazakallahu khairan ṣe kódà bó ṣe sọ́ẹ́sọ́ẹ́ kọ́ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ń kọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn a gbọ́dọ̀ wa náà ni tí ò bá wa yield kí ló fẹ́ kí n toró mi lè dà sí rọ̀f kó béèrè appreciation látọ̀dọ̀ ọba adẹ́dà gbogbo ohun tí máa ń ṣe kó ṣe torí tọ́lá wọn bá kó wa béèrè appreciation látọ̀dọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà ó jẹ́ kó appreciate ẹ̀ inshallah. Hmm. jazakumullahu khairan. wa antum jazakumullahu khairan. naam èyí tó ṣe kẹta mi wọ́n ní àwọn gbọ́ rí wípé kí obìnrin kó kírun lẹ́yìn ìmáàmù tí ó mọ kùránì ká yanjú ó lóore fún ju kí ó kí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ lọ síbẹ̀ lórí. bẹ́ẹ̀ni wọ́n ní ẹ má kọ̀ fún wọn wípé kí wọ́n lọ masjid o ṣùgbọ́n ètò lọ́lá jù ní ibi tí wọ́n ti kírun ó ní inú kọ̀rọ̀ yàrá wọn nítorí jíṣẹ́ lọ́sọ̀ àṣàlàn fún torí pé ó ní kí wọ́n má kọ̀ fún wọn yẹn èyí ni wípé wọ́n lè lọ masjid but ètò ọlọ́lá jù ni pé kí wọ́n kí inú kọ̀rọ̀ yàrá wọn ìgbà tí Abdullahi ibn Umar ọ̀dẹ́ àlọ́ ánú tọ́fẹ́ kọ̀ fún ìyàwó rẹ̀ Umar ọ̀fẹ́ yọ̀gì sí ọ̀dẹ́ àlọ́ ánú tó ni ó ní ẹ má kọ̀ fún wọn tọ́ bá ní ó lu àfùdàlíyà yẹn láti òun ta kò ń tí òjíṣẹ́ náà sàrà sàlám sọ̀rọ̀ so jẹ́ ọ lọ mọ́sítì tó fẹ́ lọ but kó mú gbogbo àwọn kọ́wáì yẹn wá èyí ni wípé kó múra ní mímúra tí òfin ní jẹ́ fìtínà fún wọn níta kì í dẹ̀ sí pé kó wá tún dé mọ́sítì ká wá máa takùrọ̀sọ ní gbangba ká wá máa di pé wọ́n ń ṣe ikhtilat pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin tàbí máa bá ọkùnrin ọlọ́kùnrin jẹ̀wọ̀ kí masajid wá di rendezvous fún àwọn èèyàn ẹ̀bí pé àwọn ẹlòmíràn wọ́n wá sí halkọ irun ni wọn wá di lókè wọn wá di wọn bí wá tajà àbí wọ́n wá ẹni tó ṣẹ̀ wá yọ àmọ́ wo pé ah, àwọn kan wà ń sálẹ̀ kí irú àwọn wo làwọn eléyìí tí wọ́n wọ́n fi lélẹ̀ látọ̀nà jíjìn so kọ́ba adẹ́dà tó àsọ̀nà. sàlámù tó àti béèrè nípa ọ̀rọ̀ sọ̀rọ̀ àti sọláàtù dọ́hà. n gbé sí ọba kírun tán. na lọ́wọ́ àni mọ́sí tó ń ṣe àtìká. na bí pé àsìkò wo ni òun yẹn máa sábà yọ sí ṣé kò kí n ju bí seven lọ àbí. kò ju nísìn seven òun ti yọ. sọláàtù dọ́hà sọláàtù làwàbí irun dọ́hà ó ní irun àwọn tó jẹ́ yí pé wọ́n máa ń ké gbàjarè bá ọba adẹ́dà lórí gbogbo nǹkan ní gbogbo ìgbà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọba adẹ́dà fi eléyìí yìn wọ́n ni láti inú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ láti ìgbà tó òrùn bá ti yọ yìn but àsìkò tó lọ́lá jù ó ní ìgbà tó òrùn bá mú gègé bí nǹkan bíi ten eleven yẹn bó ṣe jẹ́ pé qiyamul layl ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣà ló fi jẹ́ pé bá a ṣe kíṣà ìtàn òun là ń kí tarawí tarawí náà ni qiyamul layl òun náà ni tahajjud òun náà ni witr ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣá títí títà lọ́jọ́rẹ́ ó fi yọ but àsìkò rẹ̀ tó lọ́lá jù tí ìbá ti ṣe wípé à ń kí lẹ́yìn imam nínú Ramadan ní tarawi ó ní ìdágbẹ́ òru gbẹ̀yìn ìdákẹ́tẹ̀ òru gbẹ̀yìn yẹn waqtun nuzul ìdí tó yẹ kí n béèrè ni pé gbàtà ni pé àrùn pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yóò gbà ládàá hajj àti umrọ ẹ sọmọ gbóhùn nísìn ọsálámàtà kò lọ́ọ́ bí kankan ó bẹ̀rẹ̀ sí ṣàfikà ó bẹ̀rẹ̀ sí ṣàfikà tóun fi yọ èyí náà ọlá àtẹ̀yìn ojú tẹnudọ́jẹ́ yìí pé ó ti dìde ó ti lọ wá nǹkan ṣe wá nǹkan ṣe wá nǹkan ṣe ó wá ó wá ṣe di àsìkò dùn á nígbà tó ń mú gègé ó wá ṣe lọ. tí ìdúró bèrè tí wọn fẹ́ jàǹfààní ládàá yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ lọ bí sẹ́lẹ̀ nǹkan bí eight ṣé kí yàn dúró sí mọ́ṣáláṣí fún àsìkò yẹn àbí kí yàn lọ tó bá di bí ten yẹn kí yàn wá mú wa. kó múra láti lé lọ kó fi jẹ́ wípé ó ti múra dé masjid tó bá ti múra dé masjid ó ń ṣe nǹkan rẹ̀ sẹ́wọ̀n lù ó kírun ó ṣe gbogbo ẹ̀ tán kò ní wulẹ̀ padà sílé mọ́ ó gbà yín lọ síbi iṣẹ́. nàmí kejì lórí zakatul fitri. náà tíyàn bá fẹ́ yàn ṣùgbọ́n ìyẹn owó sàkání èèyàn ìyẹn owó sàkání èèyàn ìyẹn ò rí ẹni tó jẹ́ bí abi less privilege tíyàn fẹ́ fún. ajib. bí abiyàn ṣe dé àdúgbò náà bí yóò ṣe rí naam. èkó. bẹ́ẹ̀ ni. ìyẹn ò lè ṣe oṣù wọn pé bẹ́ẹ̀ ni yóò ní ìkápá láti fi ṣèdánilójọ. kéèyàn gbé fún imam. naam ìmáàmù tó jẹ́ pé ó mọ àwọn jama dáadáa so ó mọ àwọn tí nǹkan sáfẹ́rẹ́ fún so kó dispense. ìkẹta náà ni kíkà alukoran. na ìyẹn wá wọ pé tóun bá ń ka alukoran òun gbọ́ wọn tún ọkọ yín bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì ké lágbàwá jìnnà wá wọ pé kóun fi support ara wọn ní Ramadan kóun tún máa ka English meaning ẹ ṣé ó mu àbí kí wọn kúkúrú alóòtú ni wọn ka lágbàwá. kò burú tí ọba gẹ̀ẹ́tì gbogbo ẹ̀ kó má mí gbogbo ẹ̀ kò burú. salaamaleykum. waaleykum salaam tala barakatu. wọ́n jí baalu jẹ́nu sọ. àmì àtẹ̀yìn náà. ṣe kí ni yàtọ̀ tí ń hadith anabi sallallahu alayhi wa sallam tó ń ti yaba kírun pẹ̀lú imaamu tí ìmáàmù bá mú àjọgbàládà ṣùgbọ́n tí ìmáàmù bá sì àwọn gbàládà tiwa. then lórí pé àwa tá lẹ́yìn ìmáàmù ọlọ́run bò ní wo sáfù tó wọ́ kò ní wo sáfù tó wọ́ yẹn kí ni mánà rẹ̀ ṣe. ó ní wípé ìmáàmù ọ gbọ́dọ̀ mójútó kí sáfù gún régé òjíṣẹ́ náà sallallahu alaihi tí máa ń sọ ni kó tó bí ti takbiratul ihram a ní aqimu sufufakum aqimu sufufakum aqimu sufufakum ẹ̀mẹ́ta ni máa ń sọ báwọn àwa tún fi kún fọwọ́lọ́ọ̀hì ọ̀nbúra mo fi ọba adẹ́dà búra latuqimanna sufufakum aw la yukhalifanna Allah yukhalifanna Allah bayna qulubikum qulubikum tẹ́ ẹ̀ bá tó sáfù kó gún régé ọba adẹ́dà ò ní jẹ́ kí ọkàn yín ó gún régé sí yín síra yín ó lè má jẹ́ síra yín nìkan ó lè jẹ́ pé gún régé lórí ọ̀rọ̀ ẹ̀sìn gan fún ara ọ̀rọ̀ yìí ò ní yẹjú so ipa tísáfù kó o kó nínú òrùn jàmá kìí ṣe so ịwọ ìwọ rẹ àtẹwù kó má wò ó ọlọ́run ò ní síjú àánú wò wọ́n débi wípé ọkàn wọn ò gún tàbí ọ̀rọ̀ wọn ò ibi tí wọ́n gbà wípé kí wọ́n fi ọmọ dín kara wọn. na kì í ṣe kí ẹsẹ̀ ó kara wọn a fẹ́ àlàyé díẹ̀ lórí ah. wọn. ọ̀gẹ́gẹ́rẹ́ ẹsẹ̀ ó kara eh, kókósẹ̀ yóò yóò yóò fèsì ara wọn ẹ̀gẹ́gẹ́rẹ́ ẹsẹ̀ ó kara ẹgbẹ̀gbẹ́ wọn ní nínú Sahih Bukhari àwọn sọ abẹ́ni tẹ́ ẹ bá rí báwọn ṣe máa ń tó sá fún gbà náà lọ́wọ́ bí ìgbà tí wọ́n de àwọn pọ̀ mọ́ra wọn àárín àwọn ọ̀dọ́ láti rí léyìn nísìn bàbá kírun ní mọ́sáàsì àwọn míì tí wọ́n gbẹ̀rẹ̀ àwọn lágbàlagbà tọ́dẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ síwọ́ ọ̀sẹ́ tó yẹ kí wọ́n mójútó sẹ́jù subhanallah wọ́n sọ pé kẹ́mọ́díngan kansẹ̀ kẹ́kẹ́jì hàn aburú lọ́kàkùn kì í ṣe bí nìkan o hátà fìlà hàrámẹ́yìn mo fẹ̀gbẹ́ ẹsẹ̀ kànyàn lẹ́sẹ̀ báyìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sún ó bẹ̀rẹ̀ sí sún èmi náà bẹ̀rẹ̀ sí sún tẹ̀lé mo ṣáà make sure wípé ọ̀gẹ́gẹ́rẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun náà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà òun náà gbọ́ yé bí mo ń ṣe ń sún ló ń sún tẹ̀lé mi ló ń sún tẹ̀lé mi gbogbo ẹ̀ ń látara sísún yẹn space wa yọ ọ́ lẹ̀ fáwọn kan tí wọ́n wà lẹ́yìn láti ṣe kínni láti kó sí torí òun lo àgbọ́yé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàrà sàlám ni wípé ẹ má fàlàfo lẹ̀ fún àṣetán ẹni tó bá jọyìn sáfù tó jẹ́ ogún régé ọba adẹ́dá ó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ogún régé ẹni tí ó jẹ́ kí sáfù ó bùjẹ̀kù ọba adẹ́dá yọ sọ̀rọ̀ rẹ̀ lábùjẹ̀kù òun wò yẹn mọ̀lẹ́tì wo ikú ètò inshallah tá a bá ti kírun yẹn tán máa bá a lọ́rọ̀ bá a ṣe sálámà báyìí ó bẹ́ sítà ni ó bẹ́ sítà ni ó wá ṣẹlẹ̀ pẹ̀lú mi àtàgbàlagbà kan bí a ṣe sálámà tán báyìí ó fi gbé ta ni ó ní ta wọ́ tó fi jẹ́ wípé ọ̀fẹ́ fara nìyẹn lórí irun mo ní ẹ jẹ́ a wa lọ imam kó ṣe kọ́ọ́dí fún wa mo bá ṣàlàyé fún màmú yìí pé n tó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlá sàlám tí mo tẹ̀lé ni tí mo tẹ̀lé ni bàbá yìí ò gbọ́rọ̀ yẹn rí láyé ìmáàmù <laughs> náà tún wọ́ ọ̀rọ̀ lójú pọ̀ wá ní ibo ni wọ́n ti wá mo ní ọmọ nàìjíríà ni mí ibẹ̀ ni wọ́n ti bí mi ibẹ̀ ni wọ́n ti rè mí gbogbo nǹkan mi ibẹ̀ mo ti ṣe òní masha allah ó ní ó wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún bàbá yẹn wípé arákùnrin yìí ìdí tó fi ṣe ń tó ṣe ni ìdí tó fi ṣe ń tó ṣe ni ìdí tó fi ṣe ń tó ṣe ni àkírà alhamdulillah bàbá yẹn ó dì mọ́ mi àjọ sọ́ọ̀tì ara wa bọ̀ nípìnlẹ̀ ńgbà tó sálámà yẹn ìkúùkù ló fẹ́ fi ló fẹ́ fi yẹn jú mi àìmọ̀kan bó ṣe wà láàrin ọ̀dọ́ ló wà láàrin àwọn àgbàlagbà náà ló fi jẹ́ pé ẹni tó máa ń jẹ ìmáàmù yóò máa ní ìgbìyànjú láti máa ṣèdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè láti pe àkíyèsí àwọn èèyàn sí ewu ńlá ni ewu ńlá ni bí a ṣe ṣe ìṣèkè sọ́ọ́lì ibùdó mẹ́tẹ́ ní ọ̀rọ̀ mọ̀tàwọn sáré sọ pé tó bá fi di pé o ṣe gbogbo gbìyànjú rẹ kò mu má wàá ṣe gbìyànjú débi pé ọ wà á la tán rẹpẹtẹ dúó rẹ níwọ̀ntúnwọ̀nsì tó yẹ kó o dúó tí wọn ò jọyìn rẹ tí wọn lè ọba tágbọ́ yìí wọn ò bá débẹ̀. ìkan nínú àwọn ọmọ ya ní obìnrin ó ti ó ní ìju àbí nǹkan ó ń ṣe o ó dẹ̀ ti ń di ọdọọdún. ṣé ìjù ni fibroid. náà ó náà òun máa ń wo àwẹ̀ ìrìn báyìí òun ò tẹ̀lé lè gbà pẹ̀lú àwọn ìnira tí máa ń kó wa ó ní so dókítà tí àwọn wa lọ padà consult ní ìsìn wípé wọ́n ní kí òun ó rí mọ́pù wọ́n ní yóò fẹ́ ṣe ìrọ̀rùn fún un òun wá fẹ́ step into it but òun kọ́ fẹ́ béèrè òfin ọlọ́run bá lórí rẹ̀ ní kóhun tó ṣe oníbòrí nira ẹ ti o onírìnà kóhun tiẹ̀ wà ní Ramadan kó mọ ara rẹ̀ gbà kó tiẹ̀ ṣe. kí ni fibroid ní ṣe pẹ̀lú Ramadan doctor ọmọ jẹ́ kí yẹn bleed ẹ istihada nìyẹn bí bleeding yẹn kò stop àwẹ̀ tí mo fẹ́ mọ̀ ní pé ṣó ní nǹkan mi yàtọ̀ sí bleeding. salaamaaleykum. waaleykum salaam. ẹ fibroid ó máa ń ó depend lórí bó bá ṣe rí. stage tó dé. stage tó dé. ó dẹ̀ depend lórí wá jẹ́ pé ẹyọ kan ni tàbí multiple. ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó sábà máa ń fáwọn èèyàn ní problem ó máa jẹ́ pé multiple ni. ok ẹ padà ti tóbi gan ìmí gan á tóbi dé pé èèyàn rò pé èèyàn lóyún ni. ó ti lóyún ni. ìṣòro àwọn yẹn ó máa ń jẹ́ kí inú rún ẹ máa jẹ́ kí wọ́n máa bleed at I mean time tí wọ́n tiẹ̀ lérò apart from the normal nurses wọ́n kàn lè wà ní bus stop tàbí kàn wà níbi kankan jẹ́ kàn dédé yá so lórí ṣíṣe àwọn embarrassment bí ayẹyẹ náà ló máa ń kọ́ sí. yàtọ̀ sẹ́jẹ̀ yẹn ìnira wo ló lè kó bá obìnrin débi pé kò ní wọ́n lè gbà àwẹ̀ inú rírun fine. bẹ́ẹ̀ni. Mm. ó lè gbà àwẹ̀ pẹ̀lú àbí kó wẹ́lẹ̀ ní. i think eh, bó bá yẹ ó depend lórí state tó bá wà. naam wáyé pé lè jẹ́ pé tí ìṣẹ̀lẹ̀ tó ti tóbi tó ń fún wa láwọn discomfort yẹn kò sí tó ní ká má gbà o. operation yẹn ó lè necessary kí wọ́n á yọ gbogbo womb. yes ah. bẹ́ẹ̀ ni èmi ti máa tó ẹ á ti ba uterus jẹ́ débi pé bí a bá lóun filẹ̀ gan kò wúlò so kò lè bímọ pẹ̀lú ẹ̀ àfi kéèyàn rọ ohun kò yẹn so ó máa ń débẹ̀. doctor mo wá fọ́k. Eh, ẹnu wọn kò sí na kọba adẹ́dà kọba wa kọba adóòlà ẹ̀ ọ́. na nípa yíyọ wúmbì yẹn basically tí ó bá ti wà so massive débi pé kò sí bí wọ́n ṣe lè operate ẹ̀ tán lè yọ ọ́ lẹ́ẹ̀kan náà àfi kí wọ́n lọ sí. kí wọ́n lọ sí so ó ṣe é ṣe kó rí bẹ́ẹ̀ sọ. ìyẹn tó ti ó ti dàgbà ju bí dókítà adélántì ṣe sọ subhanallah alahuma sallam sallam aleykum salaam ṣé dókítà ni wọ́n ni ọ̀rọ̀ eh, experience kí ló ṣẹlẹ̀ ok. wọ́n lóyún àbí wọ́n rò pa wọ́n lóyún ok. okay. ok ó ń bá oyún compete ó dẹ̀ máa ń wọ́n máa ń ti oyún dànù most cases now. Ah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi náà máa gún mu kàn bẹ́ẹ̀ but mo ti gbàgbé so mo bombard mi pẹ̀lú. sista kan ní tó serious gan operation ni wọ́n fẹ́ ṣe fún un òun dẹ̀ ní believe wípé tí wọ́n bá ṣe operation fún òun òun ó kú believe rẹ̀ ni ó ní tóun ti lálàlà ní kankan operation yìí sẹ́ ikú ni so ọkọ rẹ̀ wá sọ mo wá fi lọ àwọn àgbàlagbà wọ́n ní kí ló ń ṣe mo ní báyìí báyìí wọ́n ní ìjú ni wọ́n ń pè ntígba tí mo mọ̀ pé ìjú ni fibroid ń jẹ́ nìyẹn wọ́n dẹ̀ mú àwọn nǹkan yẹn wá basit mara basita kò é ṣe ní tó pọ̀ lọ lílọ ni wọ́n lọ gbogbo àwọn ní àwọn ó ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ torí àwọn ọmọ pé ó ní wàhálà ní ọ ọ̀rọ̀ àkídà ló gbèdé nísìnyí mo ní bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n fi ṣe wọ́n kà wọ́n dẹ̀ lọ lóòótọ́ yóò wọ́n ní yóò yọ ọ́ fúnra ara rẹ̀ ni that's what they said kò lójú ẹ̀ mẹ́ta lọ ó dẹ̀ yọ ọ́ lóòótọ́ olóyún ó dẹ̀ bímọ yẹn so gbàtó ti bímọ tán after few months mo wá fi fóònù kan pè é tí ó mọ̀ ó ní ta ló ń sọ̀rọ̀ mo ní Suleiman ló ń sọ̀rọ̀ ó ní wrong number ó ní ta ni mò ń béèrè mo ní alájà kò kú mọ́ ní kòkó mọ́ wrong number ah mo ní èmi mọ nọ́mbà tí mò ń pè alájà kòkó mọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ but she is very smart eh, ọ̀kan nínú àwọn ìyàwó ọmọ mi kan ni lọ́ba ah sheik mo ní <laughs> torí <laughs> ó ti conclude wípé tí wọ́n bá ti ṣe operation yẹn fún un báyìí kọ́kọ́ òun gbàgbé òun ò kú ni ṣé àwọn pé state of mind ń gbà mí gan ọmọ àfẹ́ ti àwọn instances mi alhamdulilah ọlọ́run fi ṣe sábà bí i pé kí fibroid yẹn lọ ó dẹ̀ rí oyún yẹn ni ó dẹ̀ bí ọmọ yẹn but mo ti gbàgbé content bẹ́ẹ̀ mo ti gbàgbé content yẹn nǹkan méjì báyẹn ni mo gbàgbé kì í ṣe pé mo gbàgbé ibi tí mo kọ́ sí ló aha stroke ẹnìkan ló ní stroke wọ́n wá ní wọ́n kò lo nǹkan kan. kan ẹni tó ní kí wọ́n lo yìí taxi driver ni ó kàn gbé mi ni lọ́ba ní stroke ṣe wá di ń tọ́yẹ pé mo ní kí ló gbà lérò ó ní bàbá mọ́yìnà ewé báyìí ewé báyìí ewé báyìí làwọn ọjà wọn lọ báyìí ni tó bá ti gbé mu báyìí ó ti gbàgbé stroke ní gbèsè ayé rẹ̀ mo ní ajib ó ní a ó dáhùn lójú ni yàrá pé taxi driver ó ní ṣé mo rí mọ́tò tó ń lò yìí àtìlé tó ń kọ́ ọ̀gá sọ́jà kan ló ṣẹlẹ̀ síyàwó ẹ̀ ló ń fi ta lọ́rẹ̀ ló kọ́lé fún un lọ́ra mọ́tò fún un. you know later mo mi gbogbo tí mo kọ kíní yẹn sí uh, from moving from one place to another àti pé mo ti wá fi sọ́kàn yìí ká ṣé bí mo mọ̀ ọ́ máa màá kàn lọ chẹ́kì rẹ ni bóyá lọ́la ni màá rí gbogbo ibi tí ó fún mi ládírẹ́sì ó ti kókó ń bẹ̀ ẹlẹ́gbẹ́ pé kò sí lẹ́kọ̀ọ́ má gan ni ah, so àwọn nkínadí eh, eh, ń pè ṣóògùn ìbílẹ̀ ni wọ́n máa ń pè kò sí ti ń jẹ́ oògùn ìbílẹ̀ oògùn kan náà ni ọ̀kan kan ti di pé ó undergo researches and uh, uh, progress jọ kan lọ ni oògùn náà lóògùn jẹ́ ẹ̀ ẹ̀ tó máa ma ẹ̀ tí ò dẹ̀ má ò má ẹ̀ so ó possible wípé kágun mú wà lóòótọ́ tó take care fibroid no doubt but ìyẹn tún gbọ́dọ̀ ṣọ́ra fún gbígba ẹ ní àgùnmu kọ́mọ́tò di pé yóò àkọ́sí nǹkan mi tí ó fa ntí àwọn tí wọ́n wà ní medical field ń sọ pé káwọn èèyàn ṣọ́ra fún gbígba ẹ ní àgùnmu nìyẹn torí nítorí kí n bó béèrè náà ni wípé àwọn túnra rí àwọn ọmọ ìyá kan tí wọ́n sọ wípé àwọn ń ṣe àgbo rẹ̀ hmm. gbogbo táwọn sì fi ṣe kò ṣe haram nínú rẹ̀. ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n wá wọ́n ju ti dókítà gan lọ ni. wọ́n ní kí n bó béèrè pé nígbà tí bẹ́ẹ̀ sọ pé ààwẹ̀ ń lọ sí òpin yìí ara àwọn iṣẹ́ rèé tí ọlọ́run bàbá ní kí ẹ lè ṣe tẹ́ ẹ bá rántí torí pé òun jẹ́ ẹnìkan tẹ́ ẹ ti prescribe nǹkan kan fún gẹ́gẹ́ bá bí kíní tó máa wọ ọ́ sà tí ọkọ̀ ọ̀hún dẹ̀ ṣe tọ́lọ́run bá sì ní kí o kò sàkè lẹ́yìn owó tí àwọn ti ná láìmọye hmm. ọdún pèsè irú eléyìí náà tẹ́ bá fi ṣe ti ìgbẹ̀yìn oṣù ah, Ramadan kọ́ lọ́wọ́ ẹ máa rán mi létí torí tọ́sàn ẹ̀ gan náà èmi náà mo ná gbagudu owó sí kọba adẹ́dà tó ẹni tó fún mi kàn wá ní owó nǹkan ẹgbẹ́ kí ń sẹ́ èwo lẹ́ ń lò èwo lẹ́ ń lò mo ní ọ̀sán ni ó ló ti lọ mo ní mò ń gbọ́ ó dẹ̀ mú wá bí eré bí àwàdà àti àwa nínú asẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ṣàbán ní ìbàdàn mo gba ṣàbán yẹn délẹ̀ alhamdulilah ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa mi wá láti lọ́rin <laughs> láti lọ́rin nínú Ramadan owó yẹn yẹn yẹn láàárọ̀ nìkan bíi ten around this time bàbá ní òun bọ̀ bàbá ní òkè bàbá rẹ̀ lọ dé lóòótọ́ kò lè panu mọ́ dáadáa traces bisikíìtì ó wà lẹ́nu rẹ̀ lọ́ba ní mo ní ọgbà àwẹ̀ ó ní kí ni mo rí mo ní traces bisikíìtì ni ó ní bẹ́ẹ̀ ni ó ní ọ̀sàlì ọba rẹ̀ bíi pé kì í ṣe pé ó ń ya ẹ̀jẹ̀ ó ń pọ̀ ẹ̀jẹ̀ ọ̀sàlì bó ṣe ṣe èmi náà bá sọ fún mo ló ti lọ etí mo lò kù jẹ́ ń gbé wá fún ẹ condensed milk ni wàá fi lò ó ní òun máa ń rí mi sometimes ago lóòótọ́ láàárọ̀ ká tó jẹun ó ní màá màá da nǹkan gbúlúgbúlú sínú kíni màá fi po màá mú màá mú mi tútù sí ó lóun kan wò ó èwo tún ní bàbá ìṣe yìí ó ní tó ọ̀sà ni mo bá gbé yòókù fún àárín ọ̀sẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ bẹ́ẹ̀ni nínú ọ̀sìn ọlọ́sìn báwo ah, Allah subhanahu wa ta'ala wọ́n fi ṣe sábàbí dáadáa gan eh, so alhamdulillah so ọ possible lóòótọ́ kó máa rán mi létí bá tó bá rán mi létí because nígbà tí wọ́n fún mi láwọn nǹkan yẹn èmi náà fi ṣàwọn mu fún àwọn èèyàn àwọn èèyàn yẹn ní mi rí omi inú àwọn tí mo rí tí mo rí àwọn fi ń ṣàwọn yes because mo àmọ́ bá bẹ̀rẹ̀ tí wọ́n ní ah, ṣé kí ọ̀rọ̀ pé gbogbo èèyàn ni ó jọ ẹ́ that kind of thing wípé ah ọmọ ń táwa ti dà pẹ̀lú ewu mọ́ni tí mi bá fún yín kọ́ àwọn èèyàn wà bá pàápàá jùlọ Yorùbá ah, hmm. jọ́sọ́kànlọ́ káfí máa ń bẹ̀. <laughs> ní ìparí oṣù Ramadan àwọn agbègbè míì gẹ́gẹ́ bí agbègbè tí àwa ń gbé àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé kò ṣe é dá dúró wọn ó dẹ̀ disturb èèyàn a lot táìmù yìí sì ṣe táìmù téèyàn máa wà disturbed so séèyàn lè bọ́ sí òdì kejì lọ́hùn kọlọmọ gbìyànjú tó bá ṣe gbogbo ìgbìyànjú ẹ lálẹ́ kọjá ọ̀rọ̀ kò. gbogbo ìgbìyànjú tó bá lè ṣe láti fi láti fi defend ẹ̀mí rẹ̀ kó ṣe. Jazakallahu khairan asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi. kárí pẹ̀lú. lórí dáadáa tẹ̀yìn náà. ẹ̀sà kínní kan máa ń bà mí lẹ́rù ní ìgbà tí ẹ sọ pé tí òru bá ti dá sí méjì yẹn lórí àbí méjì àbí mẹ́ta àbí bàbá lágbára mọ́ àti nǹkan tí a máa kà gẹ́gẹ́ bí àwọn àyà kéékèèké tí ọlọ́run kádàrá mọ́ wa bọ́tí bá káàtọ́ ọkọ̀ mi ò kí ń balẹ̀ lórí ẹ̀ òun ni mo wá ní kí n béèrè pé kí ni mo lè ṣe sáré. kí lọkàn balẹ̀ lé lórí ń bẹ̀. ipe ìjẹ́ bí mo ṣe ká yìí ṣé gbogbo nǹkan tí mo fi ṣe tàkìkì síwájú ọlọ́run bá ṣe ó máa yára gbọ́ àbí kò gbọ́. sọ́lá wọn gbà àbí ò gbà. bẹ́ẹ̀ ni wàá ní sọ́kàn ní bọ́lọ̀ ti gbà tí mùsùlùmí bá ti mú ìgbìyànjú wa ní gbígbà rẹ̀ bá ti mọ kó gbọ́dọ̀ ní sọ́kàn yìí pé ah ọlọ́run ti gbalẹ̀ má ṣe èméjì bọ̀dù kí a máa tún bẹ̀rù a máa nírètí pọ́lọ́ ń gbà a máa ní bẹ̀rù wípé bọ́yá a kò síbì kan tí ó lè kọ́ di èyí ni ó wà bí pé ká máa ṣe istikfa. ẹ̀kejì nínú ilé tí ẹ bá ní experience pé nǹkan bí àjèjì bóyá èèyàn ń wo àwọn tí ó jẹ́ ara lé pé strange attitude ó develop èèyàn wá wò pé ìjódodo àbí kò ṣòdodo àbí ṣé wùwà yẹ kó wà àbí báwo ni èèyàn ṣe lè rán wọn létí láàrin yẹn pé ìwà yìí báyìí ló ṣe rí ṣé ó dẹ̀ yà kí a máa pé obìnrin kó máa wúlúwà bẹ́ẹ̀. náà yóò béèrè. ẹ bàbá béèrè tí. àná àná lẹ́kì àdá mo lò ti rélé kílẹ̀ rí ẹ̀. bọ̀ tábà béèrè sí. wa kullu ra'i mas'ulun an ra'atihi gbogbo yín la dáran jẹ gbogbo adaran jẹ ládẹ béèrè bó ṣe da ẹran rẹ jẹ ọ̀ràn yẹn ni bọ ọ béèrè wọn wá gbaná jẹ o wọn wá dà sírọ̀fù. àbí ó fi ń pamọ́ pé kò sí nkankan. ẹ ọbẹ̀ bá dé dàkú fòdodo yẹn lórí ẹ. jazakumullah. okay asalaamualeykum tula na ẹjọ wọn ní ẹni tó gbé mọ́tò plate number triple a three oh seven dv triple a three oh seven dv lexus lexus ni mọ́tò yẹn so kàn gbé kó mbẹ ọ̀nà ni abúkọ̀ òyà ni fọ́ àti. sọ́wọ́n ní kọ́ńtò lọ́wọ́ rẹ̀. wàhálà kọ́mọ sọ́nà àti làbàrúkà. wọ́n jẹ́ ká ní pẹ́lú rí dáadáa. àmì àtàyìn náà. alákọ̀ọ́kọ́ ìbéèrè mi ó nípa sakato fitri. Na, bó tilẹ̀ yẹ pé ọmọ ìyá béèrè ìbéèrè kan tó fẹ́ jọ bẹ́ẹ̀. náà. ṣùgbọ́n tó bá jẹ́ wípé bí àdúgbò téèyàn wà ẹni tó fẹ́ gbé fún èèyàn fẹ́ lè identify pé ah, ẹni but ibi téèyàn ń gbé tẹ́lẹ̀ téèyàn sì lè wà mo sì lè nọwọ́ ẹ̀ ṣùgbọ́n sì yìn díẹ̀ bí àpẹẹrẹ bóyá ìgbà tí mo wọn bá dọ̀ ìyá alágbájá máa gbé fún dísàndà bọ́n tíbi tí mo wà yìí mi ti identify ẹni tẹ́mi rú bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí i. ìmáàmù masjid máa assist ẹ. Eh. ok kẹ́yàn channel through. bẹ́ẹ̀ni ìmáàmù masjid máa assist ẹ. ẹlẹ́kejì ní nípa itikaf sir. because àgbọ́yé tí èyí táwa gbọ́ yé táwa gbọ́ lẹ́nu àwọn àfàwọn ni pé àwọn mọ́sálásí jímọ̀ òun ni ṣùgbọ́n mo tún gbọ́ kan wọ́n ní ọkọ̀tẹ̀ sọ́yìn Bukhari ah. gbogbo mọ́sálásí lẹ́yìn ti lè ṣe itikaf. position imaamu Bukhari nìyẹn. sọmọ pé. Ah. position imaamu Bukhari nìyẹn wà á tún ní akifu na fil masajid imaamu Bukhari tún sí wípé gbogbo masajid position rẹ ni but uh, ìdí tí àwọn afáàfin yọ kú ọ tí wọ́n fi sọ pé kò lè jẹ́ gbogbo àwọn masajid ó ní hadith míì tó jáde tí hadith nana Aisha radhiyallahu anha tó ní illa fi masjid jami'a masajid jami'a àwọn masasi tí wọ́n kí jí máa ń bẹ̀ èyí tó tún wá jẹ́ kí ìyẹn náà tún lọ síwájú hadith yẹn ni tó jẹ́ kó sahih illa fi masajid thalatha so ti yé báyìí nínú àwọn masadi jami yẹn gánà o sajidi salata pẹ̀lú almuhim ọjọ́ òru mẹ́wàá gbẹ̀yìn yẹn kéèyàn má fi ṣeré láti kó kó nínú ìyapa ẹnu yẹn ní àfidọ́gbọ́n ìṣeré àṣì níbi wípé adìlẹ̀ ìṣá wọ́n kan bí eleven tàbádìlẹ̀ ìṣá àti wọ́n kan abẹ́rẹ́ tarawih yẹn àmúdé àsìkò tí sàárì ti súnmọ́ olúkálùkù ọ̀jẹ̀ sàárì àwọn ti jẹ́ sàárì tán wọ́n kì í fọ́júrì ẹlòmíì kan ó lè má jẹ sàárì bí tàbí kọ́ jẹ sàárì bí kó lọ kí fọ́júrì ní àdúgbò rẹ̀ àhàn torí ọ̀nà yìí máa ń firi ìdí ẹ̀ ń gbà yẹn bọ̀dà almuhim òru yẹn ò ní bọ́ máa lọ́wọ́ lórí pé òun rí bùkátà òun gbọ́n bẹ̀ kọ́ bá dàbà gbà lẹ́sìn. jazakumullahu khairan because nípa ti ìlàfin mọ́sibí sàlásà yẹn nù. bẹ́ẹ̀ni. ó wà nù wọ́n ti fẹ́ béèrè ṣùgbọ́n ọlọ́run ti kára ẹ pé kẹ mẹ́nu bá. ṣùgbọ́n nípa ìmọ̀ tó sọ tí mo wọ́n sọ pé ikú mọ́sibí sàlásà yẹn ipe kò bá itikaf lọ ipe ipe kò bá itikaf lọ ipe nǹkan tí ó túmọ̀ sí ni pé àyè téèyàn lè fi síìtì tó lọ́lá jù ní dá mọ́sibí Salasa. ìsọkúsọ ni hadith tó sọ yìí ni la itikaf illa fi masajidi thalatha so tọ́ba ní kọ̀ọ̀bá itika ó wọ́ in fact ibn hajar al-asqalani nínú bulugu marami rẹ̀ ibi tó fi sínú pé itikafu ibi mẹ́ta yẹn lèyẹn ti lè ṣe ibi tó fi sí nìyẹn ló fi mú òun wá mú ẹ̀rí tó wá mú wá ni wípé kádìgbàdìgbọ̀n lọ pé à ń lọ́ọ́ ṣe ìbáàdà. Uh, mọ́ṣáláṣí kan kò lẹ́tọ̀ọ́ àyàfi mọ́ṣáláṣí mẹ́ta n tó fi ṣe èrí nìyẹn ni lórí dẹ́kà tí masáyìlì ìlmíyà tó nídìí láti yanjú ẹ̀ ọ̀gọ̀rọ̀ gbọ́yé lọ títí bákan torí pé wọ́n rò pé bóyá bí ìgbà tá à ń ka newspaper ni ó nídìí dẹ́kà tó jù báyìí lọ kọ́ba dẹ́dà kó fún alágbọ̀yé rẹ̀ sẹ́yìn. jazakumullahu khairan ní ìparí sá. a bá a ti mọ̀ pé um, solar time nǹkan tó máa ń vary every now and then ni. kí ni ẹ. ipe àsìkò oyún. bẹ́ẹ̀ni. ipe máa ń vary every now and then. bẹ́ẹ̀ni. ipe ní àsìkò tá a wà yìí adẹ́ẹ̀tú rọ̀yìn pẹ̀lú gbọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ kí ẹ bá ipe every alcohol ká máa review àwọn solar time because àwọn àbùkátà pé kí ni time tí sahur parí lásìkò ní time tá a báyìí. ìyẹn ò lè possible ìdí tí ò fi possible ni pé àlìmọ̀ṣọ́ ń bí gan fún ara rẹ̀ time ń vary from two to three minutes síra wọn uh, uh, for example ní nǹkan bíi ìjẹta time tí alfajiri jáde sí ó ń wọ bíi five thirty five àwọn míì ní sáàdì ẹgbẹ́dá wọ́n ní five thirty six àwọn míì ní bòmí wọ́n ní ah, nǹkan bíi five thirty làwọn rí o sóti yí báyìí nísìnyí kọ́mọ́ wàá fi dàbí ẹni tí òjíṣẹ́ náà sàlám ní oòrùn ti wọ̀ níbí tó ní tá a bá bọ́ sí ẹ̀yìn àpáta ń bẹ̀ yẹn á sì rọrùn òjíṣẹ́ náà sàlám ní wọn ò sọ pé kí n bọ́ sẹ́yìn àpáta o tòsí bí mi bí ni wọ́n ní kí n wò wọ́n lẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ <laughs> pẹ̀lú mi àti ọ̀gá mi ní maktabu malhakidini eh, maktabu ọ́fíìsì baba bumbaz lẹ́kọ̀ọ́ nígbà yẹn kọ́lọ́n bá ń fọ̀run kẹ́ gbogbo wọn a fẹ́ travel lọ sí Kánò bá a ṣe bọ́ sórí òfurufú báyìí tí plane lọ fọ́sùfú báyìí àdẹ̀wà náà àwẹ̀ tó bá wọ ṣáìdì Èkó oòrùn ní kò tí ì wọ̀ tó wọ the other side báyìí oòrùn ti wọ̀ ó ní nejmedin mọ́mọ́ ní pé ó ní wàhálà ní ọ ó mú da ìbéèrè kan wá nísìn kò sí fún báàsì ń bí nísìn tí ó dáhùn question wa ibi tó òrùn ò tí wọ̀ yẹn ìwọ máa wo bẹ̀ <laughs> ibi tó òrùn ti wọ̀ yìí ilé mi ó wò ń tèmi èmi ó ṣìnà mo wá ní bíáyì dẹ́lílì àṣẹ pẹ̀lú ẹ̀rí wo ní wàhálà rẹ nu wàhálà tó fẹ́ dálẹ̀ náà ni mo ti mọ̀ yìí pé mo ní <laughs> so àwọn masail báyìí wọ́n máa ń wá níbi àwàdà. Uh -huh ibi tí yẹn ti kú o àti ibi tí yẹn ti ń lọ táìmù wo ni ó reasonable wípé àwẹ̀rẹ̀ how many hours ni wọ́n ń gbà ń bẹ̀ tó ti jẹ́ pé nísìn ẹni ti tó ṣí so ti yẹ báyìí nísìn ntí èèyàn owó ń bẹ̀ nìyẹn téèyàn irú circumstances táwa kó sí tá a ṣìnà because definitely ibi tá a wà lófurufú oòrùn ti wọ̀ ń bẹ̀. Hmm. akànjẹ́ pé a ní chance a ní opportunity ni gẹ́gẹ́ bí ẹni tó ń sọ pé sọfọ́ ìjẹ́ra àsára pé bá wo ẹ̀yìn àpáta <laughs> wọ́n rí oòrùn àwa ti ní opportunity láti wo other side àpáta ni tí tí flight wa wà gangan ló oòrùn so mo dẹ̀ mo mo ní ẹ̀hẹ́ èmi náà báyìí torí pé wàhálà rẹ ti kó ń bẹ̀ mo ní ó máa ń uh, around this time níbi títí bí five thirty five forty ọkàn ti balẹ̀ but nígbà tí mo wò ní bí àná àbẹ́ni five forty yẹn ó ti ti fẹ́ jìn díẹ̀ sọba tẹ́lẹ̀ abájẹ tó fi ń wọ bí five thirty five thirty five náà kọ́lá wọn fa àlùbáríkà sí. jazakumullahu khairan. wọ́n ti fi jazakumullahu khairan àmọ́ ah, tí ó tún ṣẹlẹ̀ lọ́la o. because ó ń change ó ń change ló fi jẹ́ pé yóò take time láti máa wò. Eh, sàn án ah, lè. ẹlẹgba nọ́mbà nurudeen afa nurudeen eh, ó máa ń wò ń gbogbo gbà eh, nurudeen máa ń wò ń gbogbo gbà. ọlọ́wọ́ aṣọ ẹlẹ́sàn rẹ̀. àmì àtẹ̀yìn náà. Ah, nípa ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bí súnà ṣe pa pé a lè ta níyàn ìrùn lórí ẹ̀ ṣe. a lè. a lè ta a lè kírun lórí ẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni àtúrí rakumi. náà tábàwọ lọ lórí òfurufú fún kọ. ẹrùn náà fìlà. lórí tẹ́ẹ̀bá wa ní plane. tá à ń lọ lórí òfurufú nínú plane a kírun bẹ́ẹ̀ á béèrè lọ́wọ́ pilot níbo ni kíbla wà yóò sọ fún wa so tó fi tí a fi lè bẹ̀rẹ̀ pẹ̀lú fífèsì kíbla gbogbo ibi tó bá wa lọ lẹ́yìn ìgbàyùn kò sí ní tọ́kàn wa ń bẹ̀. àlè ráǹfààní àti eré pilot no a béèrè lọ́wọ́ àwọn àwọn tí wọ́n ti kàn yín tí mo máa ń ṣe mo bá ti I want to know the direction of the cable ani wait let me ask the pilot tó bá dẹ̀ sọ fún mi ẹni báyìí màá dẹ̀ lọ ṣàlùwàlá nínú kínní mo fẹ́ kírun wọ́n á dẹ̀ fún mi ní space kan bẹ́ẹ̀ eh, gbogbo àwọn ọmọ ya <laughs> ìṣùkan tí ẹ fẹ́ ṣẹlẹ̀ ní nǹkan bíi nineteen eighty seven or so flight yẹn à ń bọ̀ láti Karachi à ń lọ sí Dubai àsìkò òun wá tó nínú òfurufú ìgbà yẹn ni wọ́n dẹ̀ mọ hijack plane lóríṣiríṣi nǹkan kan yẹn bọ́kàn nínú àwọn ọmọ ìyá ti lọ ṣàlàyé ní tọ́gbọ́n síwájú lọ́ba pè mí gbogbo gbogbo plane bá mi jìjì wọ́n bá ń wò yẹn yẹn pé léyè ṣe pé àwọn hijack àtúnfẹ́ hijack plane báyìí <laughs> ìgbà tó wá pẹ̀rùn tán ibi tí mo jòkó sí jẹ́jẹ́ mi lọ́ba ní ìyá sheik ó wá bọ́ síwájú wá kírun fún space kan wà ní ibẹ̀ tí wọ́n provide so wọ́n fún wa ní space yẹn so àwa kírun so téèyàn bá béèrè ẹ̀ wọ́n fún ẹ̀ ní. ok ẹ ẹ tó jẹ́ kí ọ̀rọ̀ jáde ni pé. àwọn afáwà ní mamlakit al-arabiya ti saudiya afasahumala ọ̀nà rọra ahun wọ́n ní téèyàn bá wà nù mọ́tò gan tó jẹ́ public transport tásìkò òun ti tó tí èèyàn dẹ̀wà nínú àlùwàlá tọ́dẹ̀ jẹ́ pé mọ́tò yẹn ò fẹ́ stop ní ibi tí ó ti yẹ kí wọ́n dúró kírun èèyàn lè kí nínú mọ́tò ìgbà tí fatwa yẹn dé ọ̀dọ̀ baba sheikh nasiruddin alalbani rahimahullah rahmatulahi wọ́n sọ fún wọn pé báyìí baba rahimahullah rahmatulahi sani ìpìlẹ̀ ọ̀rọ̀ gangan gan ni wípé irun tá a lè kí lórí nǹkan ọ̀gùn bíi ràkúnmí bíi mọ́tò yẹn ó nírun but circumstance tí wọ́n mú wáyé wípé mọ́tò yẹn ò ní dúró ní ibi tó ti kí wọ́n dúró kírun yẹn circumstance wọ́n mú wá tí wọ́n fi mú fatwa yẹn wá pé circumstance yẹn ó mú bẹ́ẹ̀ so ẹni tí ọba wà ní circumstances báyìí pé public transport ni wọn ò fẹ́ dúró àsìkò òun dẹ̀ ti tó ó dẹ̀ ń wò ó pé gbogbo bọ́lọ́hún ṣe bá fi rọ̀ ẹ́ lọ́rùn kì bẹ́ẹ̀ ok etí ó fa ọ̀rọ̀ ni pé alálàyé ìmọ̀láyé wa pé èèyàn lè kí lórí ràkúnmí àti ẹṣin àti mọ́tò pípé nǹkan yẹn fẹsẹ̀ nílẹ̀ àwọn nǹkan yẹn ó wà lórí ilẹ̀ but nítorí wà ló fufu kò sí lórí ilẹ̀ pé ìlú yẹn mani mà ní. so ètò parí ẹ̀ díẹ̀ nìyẹn. kọ́dá mà ní. so ìbéèrè kejì ni pé ẹni pé kí tèmi bá tẹ̀lé ìmáwó kí imam kọ́ máa try láti fa àyà kó máa gùn dáadáa. bẹ́ẹ̀ni tọ́ba yẹ tàràwí. ẹ̀hẹ̀ ṣùgbọ́n àwọn àfa àkàṣọ pé tí ọba fa irun àwọn irun yẹn gùn wípé àwọn kan bẹ tí wọn ò gbádùn tó tọ́dẹ̀ fẹ́ jọ láǹfààní ẹ̀jọ̀ máa wípé àárín yẹn kó bò ní wọn ṣe ṣe. kó ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ó accommodate wọn kó ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ó accommodate wọn. mathalan èèyàn lè fẹ́ kí èèyàn fẹ́ fi ìdajì jùzù kírun kí tàràwí rákà kan wọ́n pé ah torí àwọn tí wọ́n ń bẹ ní jama yìí bí wọ́n ṣe rí opportunity wà tó jìṣẹ́ náà sáà atlanti là fún wa tó bá rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà kí ló máa ń ṣe á bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn níjókòó tó wá kú mélòó kan á wá dìde á parí rẹ̀ sí òòró á wá lọ rùkú lóòró yẹn one of the ways tí yẹn fi lè accommodate àwọn yẹn kí ìfasúragùn ká má fi mísì ọlá àsìkò tá a wà àti iṣẹ́ ìdẹ̀kùn fún àwọn àwọn tí wọ́n jẹ́ abarapá lóríṣiríṣi òní pé a lò súnà ẹ̀ torí gbogbo ìdẹ̀kùn tá à ń fẹ́ ọba adẹ́dà ti filẹ̀ fún wa nínú sunna ló fi jẹ́ pé some years back gbàtírù nǹkan báyìí ṣẹlẹ̀ nínú masjid kí là ṣe bẹ̀rẹ̀ irun tá a fẹ́ kí ní jòkó ìgbà tó bá a wà á dìde a kà yòókù a wà ní òòró a parí irun yòókù sòrò bẹ́ẹ̀ lákàmì kejì náà ṣe bẹ́ẹ̀ ẹ̀kẹta náà ṣe bẹ́ẹ̀ fúnra wọn àwọn abarapá yẹn ń sọ gba àwọn lè àwọn lè cope díẹ̀ báyìí nísìnyí kí wọ́n bá wọn kí wọ́n bá wọn dìde sọmọ pé ìlà táwọn fi ń jókòó kí ló ti ṣẹlẹ̀ yẹn o ti kó ń bẹ̀ alhamdulilah torí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kéèyàn má gbàgbé nǹkan kan gbogbo ìgbà tá a bá ti fẹ́ dìde lóru kéèyàn máa bẹ̀ lọ́wọ́n ba wọ́n bá rẹ̀ dà fi ṣe rọrùn fún mi o jẹ́ n lè ṣe ìmánẹ́nu wa ìtìsábàn gbogbo ntọ́ wa ṣe lálùkáwà ní fún ṣíṣe rẹ̀ má fi dùn mí o kéèyàn máa fi sínú àdúrà báyẹn àdúrà yẹn gan ní jẹ́ kó máa rọrùn torí sàn pé ntọ́ba adẹ́dàbá ti lọ́wọ́ sí ọmọ ń ṣe rọrùn kìí ṣe wípé ó ní torí tọ́ba ló ń lo oògùn kan lo oògùn kan débi tọ́lọ́wọ́ bá ní kó ti sẹ́ni kọ́lá ọba ṣe rọrùn. ẹ ẹ jọ ọ fún mi ìbéèrè kan ni pé ẹ nípa ọ̀rọ̀ àlùjá náà mo fẹ́ sọ alijanna bẹ́ẹ̀ni kọlọrun fi taa lọrẹ. àmì yà lọ ẹ tí èèyàn bá bọ́sọ́dọ̀ lọ́wọ́ tó bá lọ jẹ́ àlùkẹ́ ọmọ nínú àlùjánnà wọ́n ní èèyàn máa rí ìyàwó èèyàn tó ń bẹ láyé téèyàn fẹ́ lé ayé bàbá kan ní pé ẹlẹ́yin ju ẹgẹ́ àti pé obìnrin sẹ́wúntì lọ́kùnrin kan máa ní àárín yẹn kò yé ẹbí bá ní ṣàlàyé yẹn. aslan gaibu ni ntọ́pamọ́ ni ntí a lè sọ ń pa rẹ̀ òun ni wípé etí ọba adẹ́dà bá fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú ghaibu yìí káwá fi mọ̀ bẹ́ẹ̀ nínú tọ́sọ ni wípé àwọn tí wọ́n bá jẹ́ ìyàwó wa láyé ń bí táwọn náà ṣègbàgbọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí nínú ọgbà àlìjánná àjọ lọ́hùn wọ́n wà nínú àwọn ọlẹ́yinjú ẹgẹ́ sótìyé báyìí nísìnyí agbára tí ọba adẹ́dá ó fún ẹnìkọ̀ọ̀kan wa lórí obìnrin yóò jẹ́ agbára èèyàn bíi seventy tọ̀hún èé ṣe pẹ̀lú wàhálà àti bí tọ́yìn pé ti bí pẹ̀lú làágùn àti oríṣiríṣi ni ẹ̀hẹ̀n tọ̀hún yẹn tọ́ ọ bá ti ń gbèrò rẹ̀ báyìí yóò máa ṣẹlẹ̀ ni adùn yẹn kò ṣeé kò ṣeé picture torí pọ́ pamọ́ kò ṣeé picture torí bójìṣẹ́ náà sàásìlà ń ṣe júwe adùn yẹn ní gbogbo tí àwọn sàábí ó ṣe tí wọ́n fi rádùn yẹn ni wọ́n fi ń parun sẹ̀sì tó ni wọ́n mọ̀ pé òdodo ni yóò dẹ̀ ṣẹlẹ̀ tó ń gbà tó dẹ̀ jẹ́ pé ti bí yóò tán ìnira ló dẹ̀ tún wà ń bẹ̀ ìnira ẹ̀gbin àti gbogbo ẹ̀ wọ́n kúkú káwọn kúkú sacrifice ti ti bí fún tọ̀hún yẹn tí ò ní tán torí bẹ́ẹ̀ ni ilé gbére kọ́ba adẹ́dà kò fi rọ̀ wá lọ́rùn kọ́mọ wàá fi ìyá náà jẹ wá kó tó mú wa wọ̀ bẹ̀ gbogbo ń tá a ṣe tí yóò fi jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ ọba adẹ́dà fún wa kọ́ba adẹ́dà kò fi rọ̀ wá lọ́rùn ntí ó kọ́ di kọ́lọ́wọ́n ọ̀yà wáyà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى آل بيت على أزواج وذريتك كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت على أزواج وذريتك